Aha, David dìde láti gbogbo. Ẹ̀sùn lè lọ, ìyẹn kí o pẹ̀lú ìmáà, bá jẹ́ ìmáà àkọ́kọ́, bá jẹ́ kejì so ìmáàmù ti wá lọ ó lọ sírò kù àwọn ọ̀pọ̀pọ̀ lọ sírò kù àbí ìmáàmù ti kú ní ìborí kalẹ̀ tó bu wá sí ògbóǹsókè àmọ́ kó ti dìde ìṣòwò àrùkù ó ti kéwu ó ti kéwu à ó ti pẹ́ ọwọ́ àti ìlú ahàn. tí ó ṣe sùjúdù ẹlẹ́ẹ̀kejì ẹ̀ gbọ́ ó ti wá dìde kẹtó mà wọ́n ní sí ìran àwọn dà kò ẹ ti tètè sùjúdù ẹlẹ́ẹ̀kejì ẹ wà lọ́ba ìmọ̀ ẹ ti tètè forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ wà lọ́ba tó ní kí nìdájọ́ yíya sọ̀dà àbí ọ̀dà nítorí àwọn àdìsàn lọ́dọ̀ táwa ń ṣe ẹ̀sìn tó lòdì ẹ̀rí ti pọ̀ ẹ̀rí pọ̀ kéde pé àwọn àmọ́ adarọ̀ àmọ́ dọ̀kọlọ̀ aláàmú pé ẹ̀ wọn náà wà rúkọ̀ dáa ni wọn náà rí pé ọ̀dà àmà kìnnì alẹ́ rí wà àwọn ẹ̀rí pọ̀ lọ jáde rẹ́rẹ́ alẹ́ bẹ̀rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọ̀nì láàánú lọ́kùn mọ́sánwérì ọlọ́run bá sẹ́bi ilé àwọn olùyàwòrán ẹ̀ ti sẹ́bi ilé wọn lórí ẹni bá ti yà àwòrán nǹkan tó lẹ́nu kọsẹ̀ ìdílé lórí. torí ẹ èyí tẹ mọ́ máa lọ síbi tẹ ẹ kọ́ máa kọ́ tẹ ẹ kọ́ tó ẹ mọ̀ pé ẹ sì ìdíbi mọ́ máa lọ bá iṣẹ́ tí wọ́n máa tẹ̀bi lọ́mọ lórí torí ẹ̀ lẹ́mu lọ́kọ̀ ẹ sì rí i pé adúpẹ́ bọ́lọ̀ èèyàn mélòó ló tún kìtì ń ya fọ́tò mọ́ gan láyé ẹ bàbá fotografa nílùú ni wọ́n sọ ọ̀pọ̀lọ́ ni. fine art àwọn èèyàn nílùú ló kù sí tó ń kọ́ yunifásitì fún ọ̀pọ̀ ẹgbẹ́ ògbé èèyàn medicine àbí ọ̀pọ̀ computer science technical science àmọ́ fine art ṣé science náà kì í àbí sọ fine art èèyàn nílùú lọ́gẹ́ lọ́rùn kọ́tù ìjọba gbé bẹ̀rù yọ̀bọ̀ sọ̀kùn yìí tọmọ bíi lóò thank god ẹ eh? take thank lórí kiri gbogbo ọmọ ayére tòótò kánú àbẹ̀rẹ̀ àdìgbọ́tò ìgbẹ́bí sára páálí àdìgbò tó fọwọ́ yà gbogbo ọ̀tọ́ ló ń bẹ̀. àwọn ṣéwù lálálálá àwọn ìmọ̀ọ́mù lálálálá wọ́n ní fọ́tò ní alábẹ́ ti pé kí káwọn anábì lálálálá lóye wa tòótò rí bèbè ọ̀bẹ̀rẹ̀ ti jẹ́ ṣùgbọ́n ìgbà míì èèyàn lè bùkátà fọ́tò èèyàn lè bùkátà fọ́tò bóyá torí pé èèyàn wá sẹ́ wọ́n ti kó mọ id card wá id àbí passport photo wọ́n ti kó mu wá ọ̀fẹ́ lọ́mọ ká wọ́n ti kó mu passport wọ́n ti passport fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ ẹni yẹn nígbà tuntun láti bá mọ gbé ìwọ̀nba tó bá bùkátà kò sí kò sí tó burú dà torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́ máa ní nẹ́gẹ́tìfù passport tó ti yà lọ́wọ́ téèkù tẹ́ máa ti nídìí rẹ̀ ẹ máa fọ mẹ́rin fún wa ẹ máa fọ márùn fún wa ẹni tọ̀ ara rú rẹ̀ ni ẹni pọ̀ tọ̀ táwọn ẹni ọ̀mọ́ bá bọ̀ fa àtọ̀ ìpè tí ẹni tí máa ń bá wa fọ̀ tí iṣẹ́ rẹ̀ bá mọ lórí bíbá wa fọ̀ yìí títú láti mú wa yà ìṣọ́ àwọn àkọsẹ́ lọ́wọ́ àmọ́ tó ẹ fẹ́ ṣe ìyàwó wa bá ń yà ẹ̀ ń ṣe pàdé kan wá ya yìí fọ́tò ẹ̀ ń pélé ìpọ̀tọ́ ọjọ́ ló ti dẹ́ kọ́nà ọgbọ́n kan lò eléyìí wàá túmọ̀ sí pé fọ́tò ti ń bẹ lára owó tó ọ̀nà kan lọ yá o ẹbí òye wa kò túmọ̀ sí pé ká lọ ya ilé torí pé kò sí lọ́wọ́ wa ó ju agbára wa lọ tọ́ba sì yá pínrín kọ́dà wọn wọ́n kò kọ́ tètè mú yàn tó ní pé eléyìí orí rẹ̀ ti dàrú bá tóró wo ní ní bàjẹ́ yìí nà. Thank you. 哎呀！